Hello everyone, welcome to Toy Talks. Welcome back to Toy Talks. And if you're new here, we are happy you find us. Thank you for everything. Please don't forget to hit on that uh, subscribe button so that you'll be notified when we drop new video. Please um, press like and share our videos to others. Thank you for everything. We really appreciate you. And in the comment section, please no derogatory note friends. Thank you for everything. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. Their food and their drinks. Is it that kind of person you want me to support? I need Karad. Ṣé ń gbọ́? Ṣé gbogbo yín ń gbọ́? Àbí kí n Shembo, se gbogbo yin n gbo abi play? Only is it that Naira Marley? Tí máa ń biological children me. àti awo adopted children me. tí máa ń wọ́n wọn lọ ó máa fún wọn ní drug directly a tún fi sínú oúnjẹ fún wọn where is our evidence where is our evidence ó wá pa gbogbo ọ̀rọ̀ ìmọ̀ Naira Marley Naira Marley is still keeping quiet Naira Marley we are not putting this under the carpet this is a big allegation that is why nobody is listening to you. That is why táwọn èèyàn fẹ́ gbọ́ nǹkan tó sọ Naira Because this is a big allegation. And until you clarify this allegation, nobody will believe you nobody will trust you Eje jẹ́ àwa ò dẹ̀ mọ̀ ìjà tara tiẹ̀ ló ń jà ibi làṣírí ẹ̀ ti tú pé ìjà ara ẹ̀ ló ń jà ẹ jẹ́ ibi la e ti tu ija re elonja. Eje n ja e je n tun ẹ wo bó múra kíkọ kíkọ èmi náà sọ èèyàn méjì ni Mohbad sọ pé kán umbaku. Wa bá kú wáyé tó jẹ́ pé voice note ye na Marley nìkan lọ́wọ́ àtàchì mọ́ gbogbo ara tó gbé tó fi bá Naira Marley jà wáyé ṣe ń fa àṣànà mọ́ra wáyé tó ṣe ń fi àṣànà sábẹ́ wáyé tó ṣe ń promote àṣànà ṣé etí ẹ̀ di ni kò gbọ́ voice note tí Mohbad play ni ẹ jẹ́ kí n tún play fún yín kẹ́ is it that same Sam Larry um, eh, oní Sam Larry Naira Marley tí mo máa ń rán àwọn ọmọ lọ síbẹ̀ àbí tí mo máa ń rán àwọn ọmọ lọ síbẹ̀ even my children go to his house that I was thinking is a sensible person that will be giving them the take. Ṣé ń gbọ́? Be putting it in their food and in their drinks. Is it that kind of person you want me to support? Àní kàrà gbà fún mi. Okay, this is the problem I have with this girl. Ó sọ pé ṣé ẹni tó máa ń fi egbògi olóró sínú oúnjẹ àwọn ọmọ ẹ tó tún máa ń fi sínú drink wọn ló fẹ́ kó support. Now, ó ṣe ti bá Naira Marley ja ìjà yẹn kó ti gbé lọ sí court kó ti bá já ìjà yẹn wáì tó gbé ìjà yìí pé Naira Marley máa ń fi egbògi olóró sínú oúnjẹ wáì tó gbé wá sínú justice for Mohbad ṣọtúrí pé ó fi ìwà ẹ̀wọ̀n bíbà yìí ìwà àti Naira Marley ẹ ti ní kwanta láàrin ara yín tí ò kan àwa mi ìfẹ́ mọ nǹkan tó ṣẹlẹ̀ ìwọ ò ṣe fèsì ẹ̀ kó gbé lọ sí kóòtù ńgbà yẹn kí lẹ́yìn tó ń dúró níjọ́ tó máa ṣẹ̀ sí ẹ lọ́wọ́ tí ò dẹ̀ ṣẹ̀ sí ẹ lọ́wọ́ ìtorí ẹ̀ ló ṣe mama sọ pé kọ́ káńsùlẹ̀ kọ́ káńsùlẹ̀ ìwọ ṣe ní kọ́ cancel lo àṣànà ṣèbí bàbá dídí tóun bá kùnà kọ́ mọ́ àṣànà àṣànà pe lo tó pa òun ó bá ti bá Naira Marley jàjà yẹn èyí tó fi gbé wá sínú justice for Mohbad tó wá sọ wa la da justice irú ìwọ ló dàrú because ìjọ tó sọ̀rọ̀ le mi gangan padà lẹ́yìn èmi gangan ṣe ẹ mo máa ń ṣe ẹ mo máa ń gbàdúrà fún lọ wo previous video mo èmi gan ma advice ẹ pé kó rọra ṣe o má jẹ́ kán attack ẹ o èmi gangan support ẹ ìjọ́ tó ṣe fídíò yìí ni mo padà lẹ́yìn ẹ mo rí pé personal vendetta tó ní pẹ̀lú Naira Marley òun ló jẹ́ kó máa ja ìjà tó ń jà ó jà o ja pe itori o je activist ó jà já abiyamọ ó jà ìjà í pé mo fẹ́ gba justice fún Mohbad ó jà ìjà í pé ìkùnsínú tó ti ní fún Naira Marley ó wá rí opportunity ó wá dúró síbẹ̀ ìjà tó jà nìyẹn. Am I communicating? Ẹ jẹ́ ká máa, ẹ jẹ́ ká máa play. Regina Amali and uh, Sam Larry that you are supporting. Eh? <laughs> There are plenty, basic cases to answer to. Today we got mommy to lolly eh, to spite drinking one, which two or three people have testified that they were there. They be pushing the case a lot of me. Ṣé ń gbọ́, ṣé ti case up fún Only Ó ní ṣé at the àti Sam Larry mo fẹ́ ni mo Only ní èmi ní kéèsì pẹ̀lú ẹ̀ Only they have a lot of case to answer Only ní ṣé àwọn tó jẹ́ pé àwọn ọmọ mi lọ síbẹ̀ tó lé nǹkan sínú oúnjẹ àti díríǹkì wọn now yabo. let me bust your bubble Naira lives all his life with abroad. he knows what is called consent if your children had not consented to Naira giving them a olóró kò no make it make sense yabo kí ló dé tí ṣe fẹ́ lé wọn ṣó fẹ́ wọn ni ṣó fẹ́ bá wọn sùn ni ṣó fẹ́ fi bá wọn lò ni ṣó fẹ́ gba owó wọn ni àbó fẹ́ jà wọ́n no make it make sense Naira Marley ti gbé lu ni ìyẹn tó wáyé pé lóòótọ́ ló ń sọ ṣe fẹ́ àbẹ́ ìfẹ́ náà mo to je consent o maa bere lowo won ni iyen to pe lo so se fe abe ife mo de ti sọ nǹkan kan Ìyábọ̀ kí ló dé tó jàjà yẹn o ṣe ń dúró dijọ́ tí Naira Marley bá ṣẹ̀ tí gbogbo ayé bá dúró sórí ẹ̀ ìwọ bá ti jàjà yẹn o bá má mo fẹ́ bá mo fẹ́ bá um, yèyé júdì dancing yèyé júdì ti ṣẹ̀ mí ọwọ́ sọ pé yèyé júdì ṣe nǹkan mo wá lọ gbé ìjà ten years ago mo wá gbé sínú justice for yèyé júdì ẹ gẹ́ẹ̀tì mi ṣá Ìyábọ̀ had a personal vendetta with Naira Marley he was waiting he was waiting Shall I go nnkan to se nigba baba ijesa máa ma sọ kíní yẹn dè ní ìgbà tí nǹkan yẹn ṣẹlẹ̀ ó ṣe jẹ́ pé Ìyábọ̀ ni princess Ikpe. kò ṣe pé àwọn èèyàn tó kù ó ṣe jẹ́ pé Ìyábọ̀ ló pè ó ṣe jẹ́ pé Ìyábọ̀ ló pè pé má bọ̀ má bọ̀ wá wo nǹkan wá wo nǹkan kò ṣe pé àwọn tó shi ṣèbóríṣiríṣi àwọn ọmọ tíátà lomo. mọ̀. so definitely once you jọ gossip nípa bàbá Ìjẹ̀ṣà ó wá ready láti set it up wọ́n wá ní má bọ̀ má bọ̀ ó ṣe jẹ́ pé òun ló pè Naira Marley ti ṣe é ó ti jẹ́ ká ra justice wa jẹ́jẹ́ kó má dàpọ̀ ó bá lọ gbá ó bá ti gbé kò ń ṣe inú bíbà ló sọ máa sọ pé Naira Marley ní case tó fẹ́ answer ìjà méjìlá ń jà yìí ìjà pé ó lè kọ sínú oúnjẹ àwọn ọmọ ẹ̀ ó ti yàtọ̀ sí ìjà pé ikú wo ni Mohbad kú ṣùgbọ́n wọ èdè Mohbad na ló di ẹ̀ kò ṣàṣẹ tó kọwọ́ bọ̀ ẹ lẹ́nu ó ṣì sọ ni ẹ jẹ́ ká gbọ́ lọ. ní bá wọn po kéèsì tèmi mi sì ní bá wọn po kéèsì tèmi rárá ẹ jẹ́ kó ṣe kéèsì. ṣẹ́tírí mi ti bẹ̀rẹ̀ sí bá wọn po kéèsì tèmi ẹ jẹ́ kó ṣe so why did you mention it in justice for mubadi? why tó ṣe mú kéèsì ẹ wá sínú justice for mubadi? Oh ò ṣe kọ́rọ̀ yìí tó ṣẹlẹ̀ ó ṣe ń dúró dì sí ẹ get me ṣá ẹ jẹ́ ká máa lọ. títí wọn tán kémi tó fiti tèmi tán ó ti yẹ because there is no distraction let's take it one at a time. you've already distracted us òpònú ayírádà ayírádà you've already distracted us you said let's take it one at a time you have already distracted us. Number. ó I don't want distraction so why did you mention it? Why did you talk about it? Eh, mo ní Sam Larry. answer to. Torí mi gan-an ọmọ mi tó lọ lé ẹ̀ tó spike drink wọn which two or three people have testified that they were there. Èmi kan ṣì ní kéèsì ẹ̀ lọ́tọ̀ mi ìtẹ̀tí bẹ̀rẹ̀ sí ní bá wọn po kéèsì tèmi. Mi sì bẹ̀rẹ̀ sí ní bá wọn po kéèsì tèmi rárá. Ẹ jẹ́ kó ṣe kéèsì títí wọn tán kémi tó fi tèmi kùn. Ó ti yẹ because there's no distraction. Let's take it one at a time. Ó ní ẹ jẹ́ kó ṣe kéèsì wọn tán kémi tó fi tèmi kùn. Close ló tó show wá di odi látijọ́ yìí Oh <laughs> o ò mà tí ì ṣe kéèsì yẹn ọlọ́run á mú gbogbo yín mo fẹ́ gbé now um, Mumbo, Emma Bino, ẹ má bínú yeah. Mumbo, any soon, ẹni ẹni sùúrù mú bọ̀ yẹ mo fẹ́ play nǹkan fún yín ni. ẹ máa gbọ́ o. Me, I'm not I'm coming. Pàmí gbogbo láfẹ̀ẹ́ àti wọn náà. I swear to my living God ìwọ́n wá kí fún mi pé mo wà lọ́sítàn ìwọ́n wá kí You don't know anything. I swear you don't know anything. I swear to my living God. Me, ever since I've gone to the end of my life, I've been fucked up. But somehow, God, I'm not sure you know. Mo ń gbọ́ ẹmu kú ẹmu sí ọwọ́ náà mú. Ẹ sọ̀wọ́ náà, ó tẹ́mi ìsinmi ìdí ti kọ́kọ́ fún ẹ fi ẹ sọ ọ̀nà ọmọ ọmọ tó bá pa mí ò lè pa gbogbo fámìlì mi. fẹ́ ń bọ́. má wọrí ìyá ẹ máa jẹ ìyá ẹ ó máa jẹ́ ó máa jẹ́ forever ìwọ kó máa regret life to live wà láì tàlà tí tí kọ́kọ́ máa ṣe ìrìn àti bá kọ́ kù kò sẹ́ni tó máa bá wà fún ọ ó máa regret ẹ̀ for your whole life ó máa regret gbogbo life ẹ̀ I swear to my living oh God I know you will not see anything now you know how to go and call my mom and to make her sad abi don't worry you think I will forget everything where's my other where's my phone. You can't talk. Where's my other phone? Where's my phone now? Talk now. This is not, this is not your, your phone. My stores are there too. Where's my other phone? Yes, I let, let me open the phone. Let, let's prepare the phone. Where is my other phone? Where is my old WhatsApp? We share the same iCloud with, with me and you, Abby. on the WhatsApp we share law. Where's my line? Where's everything? ìwọ ló fẹ́ fi ìrìn yẹn ló post after àbí tó bá ti bá ti kú tán àbí. ṣẹgbọ́n. every time I WhatsApp they will share the same they will share the same. ṣẹgbọ́n where is my other phone? ẹ má gbàgbé pé fóònù yẹn ni Paul sọ pé ó fi àwọn nǹkan kan wọ̀nyún nínú phone yẹn. Where is my other phone? Iye no fẹ́ post tí n bá ti kú ku Ibo ni Ìyábọ̀ wà? Ṣé gbogbo eléyìí ni tó fi ran yín mọ́ Naira àní um, agbára tó lò fún Naira yẹn kó bá wa lò fún àṣànà kí ló dé tó àṣànà tó wá sọ pé Naira ló pa kó make it make sense please Only way is my e ba pe foonu jí lọ́dọ̀ ya tí mo sọ fún yín tí yẹn ló lọ jí. a lot wà nínú fóònù yẹn ibi tí mo ti ní problem pẹ̀lú àwọn olórí burúkú ọlọ́pàá ni ẹ sọ pé ẹ ṣe investigation tana investigate ṣọ́n lọ sí ibi tí homicide ti ṣẹlẹ̀ ìjọ tí Mohbad kú ṣọlọ́pàá lọ sínú ilé yẹn ọlọ́pàá ò débẹ̀ rárá a máa débẹ̀ ẹ jẹ́ ká máa gbọ́ lọ. my blood wait me i'm not feeling okay in my life again <laughs> okay i'm coming. Okay pa mí ìwọ o tó bá pa mí tí wọ́n kú lé ní wàhálà ní dé gbogbo láfẹ́ àdúgbò mọ́ I swear to my God wọ́n wá kí fún mi bí wọ́n wá lọ hospital wọ́n wá kí fún mi you don't know anything I swear you don't know anything I swear to my living God me everything I've gone through, everything in my life has been fucked up. But somehow I think I'm not sure. Who am I? Fi ọwọ́ náà mú. Jésù ọwọ́ náà tẹ́mi mi ìdí ti pápá fún ẹ̀. Mo fi ẹsẹ̀ ọwọ́ náà mú. Bó tó bá pa mí, ò lè pa gbogbo fámìlì Mo máa wọrí ìyá máa jẹ ìyá ẹ̀. Ó máa. Ṣeré pọ́ ti sọ, ẹ ẹ bá mi pé Àṣànà. Àṣànà, why are you coming for us? Why are you reporting people analyzing this chat? Mohbad said it òun la tún gbọ́ mi báyìí ó ní tó bá pa mí ń bọ̀. ṣé lẹ́yìn yóò sí chat ni mo ti block ẹ má wọrí Mohbad sọ pé tó bá pa mí ò lè pa gbogbo fámìlì mi ọ̀rọ̀ yẹn deep ibo ni Ìyábọ̀ fi etí ẹ̀ sí ṣé Ìyábọ̀ fi ọjọ́ kan pé ọmọ ìpè wá báwo ni ọmọ yìí ṣe kú ẹ jẹ́ ká máa gbọ́ lọ. ẹ jẹ́ ó máa jẹ́ forever wo ó máa ìwọ kó máa regret life to live wà láìta láì tí tí kọ́kọ́ máa ṣe ìrìn àti bá kọ́ kù kò sẹ́ni tó máa bá wà fún ọmọ ó regret ẹ̀ for the whole life ó máa regret gbogbo life I swear to God even God. I know you will not see anything. ṣọ̀bọ̀ pé àṣànà Mohbad ti sọ o ìtọ́yẹ̀ mo ṣe máa ń sọ pé mo ò fẹ́ mọ ẹni tó mọ̀ Mobile ti sọ you will regret it all your life inú e odun. Oh liar. you will regret it all your life Mohbad said it. wọ́n ti pé prophet ló ń bá sọ̀rọ̀ yìí ó ní tí n bá kú ò ní nísinmi you will regret it all your life ẹ jẹ́ ká máa gbọ́ lọ. You know how to go and call my mom and to make her sad, Abi. Don't worry. She think I will forget everything. Where's my other? Where's my phone? She can't talk. Where's my other phone? Where is my phone now? Talk now. It is not yours, your phone. My soul is dead. Where is my other phone? Yes, let me open the phone. Let me play the phone. Where is my other phone? Where is my... Ebe wabire, lawè. Ki lò de to moun fon mou badi? Baba yo tiku, ki lò de to moun fonè? Ki lò de to zare yo go bonkotu wame? An wè vi dèns? Eje kamabon. Eje kamabon. iṣẹ́ ìṣe máa gbà mí àní wa bí báwo ni whatsapp mi ṣe lọ where is my line where is everything ìwọ ló fẹ́ fi ìrìn yẹn ló fẹ́ post after àbí tó bá ti bá ti kú tán àbí tó bá ti parí tán ló máa post conversation bí ló hmm. fẹ́ post. ẹ má gbàgbé pé yèyé yamanegi sọ ó ní bọ̀bọ̀ ìtìmọ̀ ẹ pé òun máa kú ó dẹ̀ tún sọ bíbáyìí ó ní ṣé nǹkan tó wà nínú ẹ̀ ló fẹ́ post tẹ́ bá ti pa mí tán báwo ló ṣe mọ̀ ẹ́ pé òun máa kú báwo ló ṣe mẹ́pọ́n máa pa òun ẹ má gbàgbé pé Paul sọ pé ó fi àwọn nǹkan kan wò òun nínú fóònù ẹ̀ ẹgbẹ́ kan ló sọ ni ó ní ṣé nǹkan tẹ fẹ́ post ní ti bá ti kú tán ó ti mọ ẹni tó ń bá deal ó ti mọ̀ ẹ́ pé street lòun bá deal ó ti mọ̀ ẹ́ pé transformer lẹ́kí lòun bá deal ó ti mọ̀ ẹ́ pé ṣòbò lápàṣà olóbò power bank lòun bá deal ó ti mọ̀ tán ó ní ṣé nǹkan tó fẹ́ post ní tí n bá kú tán ẹ ká máa gbọ́ lọ. tàbí wo ohun mọ kankan èmi tí mò ń pè é láàárọ̀ ìfúnpá tí mò ń pè é fún wo ó ní ìlú mo fi ń pè é o má wọrí mi ohun mọ kankan ìwà àti gbogbo fámìlì wà láìtàláì tó bá yẹ pé ẹ ti ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ ti ń jẹ lọ ilé rẹ̀ máa fi ṣàbẹ̀yìn wà láìtàláì. ṣé ẹ̀jọ̀ kí ló dé tí à emphasize lórí voice yìí Yabo, kí ló dé bá wa gbé voice yi. you have your reason for fighting for justice for Mohbad you have your reason and your reason is just to fight Naira your reason is to fight Naira because look at this heavy evidence ìwọ àtàwọn ẹbí ẹ ti ń ṣe tipẹ́ ṣé wọ́n ti pa èèyàn lójú Mohbad ni ṣé torí ẹ̀ láyé ẹ ṣe ń já ni ṣé torí ẹ ní ò ṣe lè sọ̀rọ̀. ó ní ìwà àtàwọn ẹbí ẹ ti ń ṣe tipẹ́ ó ní tèmi lẹ máa fi ṣàṣebọ aṣáná tí wọn àti jùmọ̀kẹ́ bá tún rí ẹlòmíì pamọ́ lẹ́yìn Mohbad ẹ má ẹ má ẹ ẹ ẹ ẹ má ẹ má ẹ pè mí ní ọmọ àlè apá mú ẹ ló tipa yẹn kó dẹ̀ lọ gbé kó lọ jẹ apá mú ẹ ló tipa yẹn lọ gbé kó lọ jẹ kí ló mú Mohbad sọ pé tí wà àtàwọn fámílì ẹ bá ti ń ṣe tipẹ́ ṣé Mohbad ti ká èèyàn mọ́ wọn lọ́wọ́ rí ni ṣé wọ́n ti pààyàn lójú ẹ̀ rí ni tí ò lè sọ̀rọ̀ síta ẹ jẹ́ ká máa gbọ́ lọ. kí máa rí ni yọ wà láì táwọn lè máa mi ṣe kẹ́yìn àwọn tó ń kọ ẹ bí kò máa ṣe aṣọ tí mo ní bẹ́ẹ̀ mi ò wọ̀ yá ẹ lọ gbé sí mi lórí ó gbé sí mi lórí ó fẹ́ pa mi ìṣọ ayé ẹ fẹ́ pa ó ní aṣọ tí mo ní mò wọ̀. òun ló lọ gbé sí mi lórí ṣó fẹ́ pa mí ni ṣógun fẹ́ pa ẹ́ ni ayé ẹ fẹ́ bàjẹ́ ni ẹ bá wá bí àṣànà aṣọ wo ló gbé sí ọmọ lórí tọmọ ìka be. aṣọ wo ya àgbà fún ṣaṣọ tó máa ti gbé sí lórí ni kó fi owó mọ bàbá àtìyá ẹ̀. ṣé aṣọ tó máa ti ń gbé sí lórí ni tó máa gbé bàbá ẹ̀ ṣépè lójú ẹ̀ tí ò lè sọ̀rọ̀ ṣé aṣọ tó ń gbé sí lórí ni tó fi ra acres of land sí Kòròdú tí Jùmọ̀kẹ́ gbà lọ́wọ́ ẹ̀ tó sọ pé kò ralẹ̀ kankan tí Kàrímọ́dẹ̀ confam fún wa ṣé aṣọ yẹn ló máa ń gbé sí lórí tó bá ti fẹ́ parí iṣẹ́ fún ni tó wá pè ní wèrè ṣé aṣọ tó ń gbé sí lórí nìyẹn tó fi ń yí padà tó sọ pé wèrè ni aṣáná ìyá Mohbad ló sọ kò ṣe mí Oni pápá lòlò ní kú pápá lòlò ní rùn oni ní ṣùgbọ́n owó obìnrin bíi tiẹ̀ lòun gbàdúrà kí pápá lòlò fẹ́ ẹ ò lè Ashana <laughs> make it make sense oni papa lolo ni ku papa lolo ni run oni papa lolo a dagba o lòlò fẹ́ ó mọ nǹkan tó ti fojú obìnrin yẹn rí ni tinútinú ló fi gbé ẹ ṣépè màá bẹ́ẹ̀ pí ẹ̀ bí yóò ti gbàgbé màá pí ẹ̀ tí bá ṣe tán ẹ jẹ́ ká máa bẹ̀rẹ̀. mo ti bá kulé ní gbogbo ayé pátápátá ni mo ṣàlùkọ́ mi sí wàhálà. wọ́n pa ẹ̀ wọ́n sojú wọn mẹ́ẹ̀. ṣe ti gbọ́ náà mo fẹ́ sáré gbé yín débì kan mo tún fẹ́ play nǹkan kan fún yín ẹ má wọ̀rí. ẹ má bínú nǹkan pọ̀ ma a máa play lé ni um, bọ̀. ok no no eléyìí kọ́ mi ní ìdílé mo ẹni sọ̀rọ̀ mo ń bọ̀ ẹni sọ̀rọ̀ mo yeah ọ̀dọ̀ àwọn ọlọ́pàá la fẹ́ lọ́nsìn ṣó ti yín mo dẹ̀ yín gbé yín lọ síbì kan mo fẹ́ ká gbọ́ statement àwọn ọlọ́pàá mo ní question tí mo fẹ́ bi àwọn ọlọ́pàá because ìgbà tí Mohbad kú Sam Larry stated and I quote "Only all stations settled blogger Yamaneg confirm Only all stations settled it is not by mistake Only it is a true life story Only ni to sele ni all stations settled òun ló mú àwọn ọlọ́pàá because mo mọ reason táwọn ọlọ́pàá ṣe máa wá ka nǹkan báyìí fún wa tí wọn ò ṣe investigation investigation wo lọlọ́pàá ṣe ìgbà tí bàbá sọ fún ọlọ́pàá ní police station pé Mohbad ti kú o ṣọlọ́pàá tẹ̀lé bàbá lọ kàkà kan tẹ̀lé bàbá Mohbad lọ wọ́n lé bàbá yẹn dànù ni wọ́n ní kó máa lọ àwọn ò ní police report ẹ jẹ́ ká gbọ́. wọ́n to attend the concert in Ikorodu on 10 September 23. ọlọ́pàá ló to punch Ibrahim during their physical probe. Mohbad hit and broke the rear side glass, causing him injury on his right hand. Ṣẹ́gbọ́, Mohbad hit the back of the paddle, causing him injury. This is a statement the police did not confirm. Police ò pé gbogbo One suspect kan interview wọn. in tí na sọ fún wọn based on ní pé bàbá ọmọ ẹ̀ nǹkan tó ní kó gbọ́ lẹ́nu ẹ̀ ni. Nǹkan tí Àṣànà sọ fún wọn ti wá sọ síta. Wọn interview prime boy, wọn interview gbogbo wọn. Ṣé rántí pé ńjọ́ yẹn nígbà tí daddy best caller wa tó ń béèrè ọ̀rọ̀ spending spending kalolo lóní Olo lóun ò ó gbọmọ dání ni ó di agbọmọjó àní a níyì pe àwọn ọlọ́pàá why tọlọ́pàá ṣe ń ka without making their investigation why tí àwọn ọlọ́pàá ṣe wá gbé irọ́ fún wa wọ́n ní ó fi ọwọ́ fún mọ́tò lẹ́sẹ̀ ṣe rántí pé blogger Yamaneg ó sọ pé Mohbad wọ ríǹgì mo ti ní fídíò bí tí Mohbad ti lọ ṣe ṣó kò sí ríǹgì kankan lọ́wọ́ Mohbad spending dẹ̀ parọ́ pé Mohbad wọ ríǹgì ta ló kọ script spending spending apanimayọ̀dà ta ló kọ script fún ẹ jẹ́ ká máa gbọ́ àwọn lọ did not make any investigation She àwọn ọlọ́pàá ta fẹ́ trust ni ṣé àwọn ọlọ́pàá ta fẹ́ believe nínú ẹ̀ ń pa DNA rẹ̀ everything tí bàbá Mohbad bá fẹ́ ń pa DNA ní kan ṣe fún un ẹ jẹ́ ká gbọ́ lọ this was the same story spending for not until that best caller tó interview tó drill ẹ̀ fún bí two minutes ó ń ká lòlò ni ẹ jẹ́ ká máa gbọ́ lọ. For those of you that will be interested in can look at the picture that's the picture of the vehicle the damage that led to the injury on Mohbad okay you can circulate. now wọ́n ya fọ́tò Prada kan mo fẹ́ gbé sókè kan máa lọ mú fídíò wálẹ̀ wọ́n ní injury ó níbẹ̀ ni Mohbad ti rí injury ẹ wò mí ìgbà tí yèyé yamanegi máa sọ̀rọ̀ ó ní Mohbad ṣe báyìí ṣe rántí ó ní fist fist ibo ló ti ṣó injury Mohbad ọwọ́ injury ọwọ́ Mohbad yẹn kò dẹ́ ṣe alẹ́jọ́ yẹn lónìí injury yẹn ti wà lọ́wọ́ ẹ̀ kó tó lọ fún kó tó lọ fún mm, orin tó lọ kọ yẹn ẹ má gbàgbé yèyé yá màá nẹ̀gí sọ pé fist Ono fun kini kíní ẹ lẹ́sẹ̀ báyìí ó ló fún lẹ́sẹ̀ báyìí ṣé meanwhile ọlọ́pàá ń sọ fún wa sí pé àwọn ní evidence tó fi fọ́ gíláàsì yẹn ṣé bí lọ́ fi fọ́ ni àbí bí lọ́ fi fọ́ because egbo tó fi wọ̀n wa ọwọ́ lè gbó wà egbò sí ń bíbáyìí script tó kọ tó bá sọ fún mi pé glass moto yẹn fọ́ á jẹ́ pé gbà tó délé lọ fọ́ kọ́n lè rí evidence because eh, lè sọ fún mi ṣé pé ọwọ́ Mohbad báyìí tó bá lè yẹ pọ́wọ́ ló fọ́ ibi ló ti jẹ́ ká rí ẹ̀jẹ̀ kò ń ṣe ọwọ́ Mohbad kò ń ṣe àmì ló ti jẹ́ ká rí ẹ̀jẹ̀ ẹ jẹ́ ká máa gbọ́ Mr. Soso Soberekan is the show promoter who invited uh, Mohbad to perform at uh, Ikorodu uh, to promote his product, the General Bitters, on uh, the night of 10 September 23, where the fight that led to the injury and subsequent chains of events started. Okay, if it's mo ti ní I pẹ̀lú àwọn ọlọ́pàá again ni. Ṣorí what on ń eh? mute yẹn, block ẹ jẹ́ tẹ̀ block ẹ, ẹ jẹ́ block ẹ because Muti yẹn distracting me. Let me block him. I didn't block him, you know. Muti block him. ibi tí mo ti ní problem pẹ̀lú àwọn Nigerian police ni abe mi wọ́n ní there was a fight ṣé Nigerian police béèrè evidence of the fight because we all live in a computer world now we live in a social media world mo sọ fún yín pé màmá fi ṣe case study wọ́n ní wọ́n yìnbọn fún sàló lẹ́sẹ̀ gbogbo video lọ káàkiri internet. ìjà wá ṣẹlẹ̀ ní Kòròdú àwọn ará Kòròdú ò ṣàròkò gbogbo wọn ló ń lo fóònù tó ní fídíò tó ní kámẹ́rà ìjà wá ṣẹlẹ̀ ní Kòròdú ká má rí fídíò ẹyọ kan ọlọ́pàá olórí burúkú iná ó with his full chest ó dẹ̀ sọ pé jà ṣẹlẹ̀ ní Kòròdú did this policeman ask for evidence evidence to show us there was a fight wọn ò evidence so based on nǹkan tí Àṣàná sọ fún wọn òun náà wá gbé sọ I àwọn Nigerians òun náà ló mú wọn tó ń sọ autopsy the inconclusive am I communicating did the police ask for evidence wọn the evidence wọn dẹ̀ ń bọ̀ tàwa sọ pé there was a fight ká má rí video ìjà kankan ká má rí video ìjà Jakoko. ẹ jẹ́ ká má gbọ́ lọ. He has given detailed statements. Uh, Mr. Omoni Temidayo Rafa, aka Zlatan. He was one of the musicians that performed at the same event in Ikorodu on that night. Engineer Chinaka Jesse is the deceased neighbor whose vehicle was used to rush him to the hospital. Ṣẹ́tìbọ́, Engineer Ṣínẹ́kẹ́, wọ́n ní mọ́tò i lọ fi gbé Mohbad lọ sọ́sìpítù. Ṣẹ̀bẹ̀ pé I get to know pé neighbor sọ pé mọ́tò Mohbad lọ fi gbé lọ ṣe rí báwọn ọlọ́pàá yóò ṣe investigation ibi tí mo